Babatunde words Iyetunde ah, ṣé kìí ṣe ará ìrìn àjò méjì ló fẹ́ẹ́ fẹ́ra wọn báyìí <laughs> i'm serious i'm serious <laughs> because Babatunde Iyetunde ìtumọ̀ pé bàbá tó ti lọ ó padà wá ìyá tó ti lọ ó padà wá. <laughs> oh that was a joke that was a joke. Um, kò sí nǹkan tó ń jẹ́ pé kan sọ pé ọkùnrin kan responsible tí o bá ti níyàwó lé and now tó ti decide pé o fẹ́ níyàwó lé i'm so happy for you because nísìn nísìn èmi fúnra mi lè recommend ẹ pé o responsible so once again congratulations. congratulations. yeah yeah yeah mm, yeah yeah yeah yeah yeah on the fourteenth right. yes sir. ọlọ́àmọ́jọ́rò ẹ̀yin sàmì ó dà bẹ́ẹ̀ <laughs> sista Bímpé ẹ̀yin náà tètè ṣe kíá o. <laughs> ọ̀gá kò sí ọkùnrin gidi kò kóńtà ṣùgbọ́n èmi máa ń gbàdúrà sọ́lọ́run pé ìgbàkúgbà tó bá wù tọ́lọ́run fẹ́ fún mi ní ọkọ ọkùnrin gidi alálùbáríkà ọkùnrin arẹwà ọkùnrin bíi tọ̀gá ni mi kọ́lọ̀ ń gbé pàdé mi kó jáde orí mi. bíi pé ah, ah. olè olè olè ni ẹ ọkùnrin bí ọ̀gá ló fẹ́. stop that stop that today. irun wa ló lè ń bẹ nǹkan tí ó wú èèyàn lèèyàn fẹ́ nu ẹ̀ tọrọ ah. ọkùnrin bíi tọ̀gá alálùbáríkà ọkùnrin bíi tọ̀gá ẹ̀ ní kọ́ jẹ́ kó jáde orí mi. Ah, ó ṣe gan-an bíi pé lágbára ọlọ́run ọlọ́run àfọ ẹ ní ọkọ alálùbáríkà ọkọ tiẹ̀ gangan ọlọ́run àfọ ẹ bó dẹ̀ ṣe appreciate mi ọlọ́run appreciate wọ àti gbogbo family ẹ thank you so much ó ṣe gan-an mo ti sọ fún yín pé mo ti ṣe right up ni right so máa fún ẹ̀yin méjèèjì ìwọ lọ develop ẹ lọ́dọ̀ tiẹ̀ ìwọ náà ṣe lọ́dọ̀ tiẹ̀ kẹdẹ padà bá mi máa lè wo nǹkan tí ẹ ṣe síbẹ̀ ok. Yeah! ọ̀gá kí ló ṣe ọ̀gá ìpèkè yìí sí. ẹsẹ̀ tí mo sọ pé ń dúró rẹ̀ no touch it no touch it no touch it. Have a go. yes sir ẹ̀rọ ẹ̀rọ àga òde ẹ̀rọ ra o. Oh! ẹ̀pẹ̀lẹ́ sá ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́. Foi mais irú ẹ̀sán fún ọ ó ṣe wọ́n appreciate me. adúpẹ́ fọlọ́ kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fà mo dúpẹ́ náà ni ah, ọwọ́ ìjọ ọkọ̀ ìjọ òní ẹ máa wá jẹ́. because of the position I have now? Are you tired of me? Mo máa ń sunkún bó ṣe ń sunkún ẹ̀ ayé mi ti bàjẹ́ ni. Ọkọ mi, èyí sunkún torí kọ́ndíṣọ̀n tó wà. Ṣé bí dókítà ti fi wá lọ́kàn balẹ̀ pé ó ṣì máa dáa? I believe so much in the words of the doctor. <laughs> You'll be fine. Mutope, listen. You're my world. You're my life. You are everything that I have now. tó bá sunkún bó ṣe ń sunkún kò sí look at me. can't walk alone. do anything Larry, all by myself. Larry, you know I love you. Oh my jeez. Okay. Okay, see me. I'm not crying again. Please eat your food. Are you crying? No. You just said stop crying. So why are you crying? I'm not crying. You are? Please. Please eat your food. Oh no. No, say, Please. I'll wait later. That will make me so sad. Sorry, àtẹ̀kọ́ ni mo ti ń wá jẹun yín. má pè lọ́wọ́ ẹ ó dìde kẹ wá jẹun ẹ tí jẹun látàárọ̀. wọ́n ní kó máa gbó oúnjẹ lọ. ọ̀gá mi ò jókòó. ó yẹ lẹ́nu. ẹ kí ló yẹ lẹ́nu bẹ́ẹ̀ kò sí ọ̀gá tó ṣe mèmí gbádùn. màámi. bẹ́ẹ̀ ni eré àlàáfíà wà lára èmi sórí ọ̀rọ̀ ẹ òun ló ń ká ìsàn bá mi ọ̀rọ̀ ẹ ló ń bà mí nínú jẹ́ mi ò rórun sùn dúpẹ́ oorun sùn ah, wo jókòó ká lè sọ̀rọ̀ wa mi ní kó jókòó ma mi ẹ kò sí wàhálà máa jókòó tẹ́lẹ̀ lè sọ̀rọ̀ ní stand up náà ni déédéé ẹjọ́ ọ̀gá wa ẹjọ́ báwo lẹ fẹ́ ṣe lé ayé yín sí o ẹ̀yà àti omi adágún tẹ gbé kalẹ̀ òun ni kẹjẹ́ kẹ ṣàkàṣàlàyé fúnra báyìí. omi adágún. bẹẹni kí ló ń jẹ ah omi adágún kọ́ ló gbé kalẹ̀ sínú ilé ẹ̀. màámi ọkọ mi lẹ́yìn pẹ̀lú omi adágún. ẹ ẹ ti bá pẹ̀lú omi adágún kọ́. Ah, irọ́ o fọláyàn oṣù mi adágún. ókè tí bá pẹ̀lú ọba arọ ńkọ́ o. ọkọ mi ò ń ṣọba arọ mọ́ mi. ẹ wo ẹ tó wà lẹ́wọ̀n ọmọ ẹ tó ń ṣìpè òun jọ kí ni kókó gan tó fi jókòó síbẹ̀ yíyé òye èyí pípa òpa nígbà tí yóò tiẹ̀ wá ṣọ̀ǹgó nìkan tẹ́sẹ̀ pé tó dúró déédéé gan lọ́mọkùnrin ẹ ronú ṣe tàìmọ́ àgbẹ̀ pípa tó wá domi adágún tó dọba arọ kalẹ̀ ẹ jọba lẹ́yìn fẹ́ ṣe ra yín o ṣé òun ló máa ń sùn sílẹ̀ tó máa ń sùn lé lórí ni àbí wọ́n ló máa sùn sílẹ̀ tó máa wá gbé bígbà tó gbé èrè tó máa gbélé ẹ lórí kí ní ẹ̀gbọ́n mi rò pé ó lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni. mami kò sí nǹkan tó lọ́rùn lè ṣe. lásìkò owó nìyẹn. ṣòye yín bí mi dẹ̀ ṣe wáyé mi ì lè fọkàn sílẹ̀. irọ́ ló pa ṣọ́ọ́rọ́ owó yẹn kò ṣe ọlọ́run àbòsí. ìwọ sọ pé kò sí tọ́lọ́run ò lè ṣe ìyẹn tó bá jẹ́ lórí òótọ́ ẹ tẹ̀ ẹ̀gbẹ́ náà ṣé ìwọ ò tiẹ̀ jókòó ni mo dúpẹ́ ojú ń tì mí ṣé ìwọ wọ̀nyí kò dàgbà sínú òkèrè sí gbogbo ọ̀rẹ́ mi ló ń bú mi wọ́n ní kí lọ́mọ mi jókòó ń bẹ̀ fún wọ́n ní kí ló ń ṣe pàtẹ́pẹ́ bímọ sílẹ̀ ò gbọ́mọ sọ́wọ́ wọ́n ní kí ni ìjókòó ẹ̀. ìyá dúpẹ́ hmm? kò sí bàbá ńlá ẹnikẹ́ni tó lè ní kí fi ọkọ mi sílẹ̀ bẹ́ẹ̀ ni sọ. mo dúpẹ́ ó lè tó bẹ́ẹ̀. ó lè ju bẹ́ẹ̀ lọ. ọ ọ. ẹ pẹ̀lẹ́ sà. ọ ọ ò fẹ́ ni. mo fẹ́ yín sa sóyìn gbé díẹ̀ díẹ̀ ni sà. ó ń gún díẹ̀ díẹ̀ ah no no ah yìí. ẹ kí lè lè. ó ń gún mi díẹ̀ díẹ̀ ṣe sọ. kí lè ṣe. sorry ma nǹkan kó sí wọn lójú wọn ní pé kí n bá wọn fẹ́ lẹ́yìn. Ah, abẹ́ yá wèrè ni. Ah, ah. how do you what is it. nǹkan kó sí mi lójú mo dẹ̀ ní kó bá mi fẹ́ o dẹ̀ ń sọ ya wèrè níta ló ń bá wí. ṣé wọ́n ṣépè fẹ́ni tó bẹ fẹ́ jù ni. kí ló dé tó ń ṣe báyìí kí ló dé tó ń oh sọ mo dúpẹ́ mo dúpẹ́. níwọ. kí ló ṣẹlẹ̀ kí ló kí ah, irú èmi sí irú ọmọ yìí. kí ni ò lè fàyè pọ̀ ah, ah, ṣé kò ní wọ́n tún dàbí kò lẹ́yìn o ò tí ì gbọ́ pé irú ìgbọ̀ngàn lè máa ń bá wọn ṣe tó máa fi ń sanra. èmi èmi. ẹ ẹ o ò trust mi rárá kò sígbàgbọ́ kankan tó nínú mi kí ló ṣẹlẹ̀ mo dúpẹ́. trust ṣé ó dìgbà tó bá kó gbogbo tó bá lórí tébù ẹ̀ kúrò tó wá gbé sórí tóbi tó nà paraba tí wọ́n wá mú aṣọ títì ẹ tó bọ́ tó wá wà lórí ẹ̀ ni màá tó trust ẹ pẹ̀lú kan tí mo rí ni màá tó trust ẹ. will you stop all this kí ló fẹ́ pa ẹ̀mí àtọmọ ẹ̀ pọ̀ for goodness sake. kí ló fẹ́ pa yín pọ̀ kí ló fẹ́ pa yín pọ̀ ní nǹkan tí mo fojú mi rí ṣé nǹkan tó fẹ́ kí wọ́n á wọlé léyìí ló fi níyà tó bá ń bọ̀ o máa bọ̀ lọ́fíìsì tó gbé ẹ lọlé. oh my god mo dúpẹ́ will you stop this what is it sit down jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ. orílẹ̀-èdè rètè orílẹ̀-èdè rètè ó ń lójú bíi jígí dán lójú bíi jígí ojú tó rí kò ní lè lọ etí tó gbóhùn rí ara rẹ̀ ayá gágá àmọ́ tìmùtìmù ni ó dára lójú àmọ́ gbogbo inú rẹ̀ kìkì ẹ̀gbin ni. need somebody to talk to you. pẹ̀lú nǹkan tó bẹ̀rẹ̀ sí ní ṣe ń sìn to me èmi ò rí bí pé nǹkan tó wà òkè ni kí ni gbogbo nǹkan tó wà ṣe lọ́fíìsì ẹ̀ ṣé o trust mi mọ́ and the power of relationship is trust tí o bá ti sí trust láàárín tọkọtìyàwó kí wàá ní kókó relationship yẹn èmi àti ẹ ti wà tipẹ́ mo dẹ̀ wípé àti mọ́ra wà kí wàá ní ìtumọ̀ gbélé tó ṣe é sì tó fẹ́ kí èṣù kó ráyè láàrin wa. ìwọ gbogbo ló ń gba èṣù láyè kódà òun fà á ní ẹsẹ̀ báyìí ni. wá gbọ́ tí ò bá jẹ́ ogun pàlàpàlà tí òun ṣe yìí nǹkan tó jẹba rí kó fara mọ́ o kó fara mọ́. mo dúpẹ́ so o ìwà lórí pọ́ìntì yẹn náà wípé mo ní nǹkan kan ṣe pẹ̀lú irú àwọn ọmọ yìí èmi ní nǹkan ṣe pẹ̀lú wọn ṣo fẹ́ gbọ́ láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ èmi àti ẹ ti jọ ń fẹ́ra wa mo lè sọ wípé kò sí obìnrin kankan tí mo rí tí bá dẹ̀ rí obìnrin kankan. má fi yẹn gbé mi múra má ṣe ìpè kankan torí mi ò ní ìdẹ guilty conscience ni kí ló fẹ́ máa ṣépè fún kí ló fẹ́ máa ṣépè fún. ìwọ ní ìdẹ hmm. so ò ní ìdẹ mi ò ní ìdẹ o ti lo tó lẹ́wọ̀ yìí. mo dúpẹ́ ṣé mo dúpẹ́ ni ánsà fóònù ẹ̀ tó ń dún tí fóònù bá dún in your own dictionary ṣé mo dúpẹ́ ló ń jẹ́. eléyìí important tó ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí lára àwọn junior mi nígbà tí mo wà ní school ló dẹ̀ pàdé mi dé last week ó tán that is it so kí ló fẹ́ máa bá mi sọ ah! mo ń sọ nǹkan tó important lọ́wọ́. fọlárìn níṣẹ́ ni ṣìnà ń hùn ní orí ẹ̀ ah, ah! ó pàdé ọmọ ní last week ó dẹ̀ ti sáré fún ní visa ó ti fún phone number ẹ̀ ó wà reserved rárá ti tiẹ̀ ní regard fún mi so phone number ni fisa. bẹ́ẹ̀ni pick your call kó dẹ fi sí speaker. o ò tún gbélé ìgbà àbí. ní ìgbà gbọ́. hello Dara. hello dear ṣé wàá okay. Dara. hello. èmi mò ń sọ̀rọ̀ Fọlárìn ló ń sọ̀rọ̀ èwo ni díẹ̀. Hey. Hey. Um, um, Dara Dara wo wo wo pè mí later ṣùgbọ́n pè mí later màá bẹ̀ sọ̀rọ̀ later. Fọlárin. Hey. Oh. Hey. Oh. Fọlárin. Ní. Fọlárin. Ṣé o gbọ́ nǹkan tó sọ ó sì ní pé òun yìí appreciate mi ní pé kí ló tí mò ń pretend báyìí now ìyẹn fún ẹ ní wípé kì í ṣe kópa èmi àti ẹtì ní ìkankan papọ̀ wáyé tó tún wá ṣe bó ṣe ṣe. fọlárìn sórí ìṣìnà ẹ kò ní part two òun ah! ṣe ṣìnà ó wá ń sọ fún lórí fóònù tó ẹgbẹ́ ti ríra yín rí ó wá ní bá sọ̀rọ̀ later if you are sure of yourself why tí o bá sọ̀rọ̀ níwájú mi. oh my god kí ni mo fẹ́ máa bá a sọ nígbà tí mo sọ nǹkan tó important life kí ni mo fẹ́ máa bá irú eléyìí sọ kò sí wàhálà àmọ́ ṣe fẹ́ gbọ́ mi tó bá ní òní jáwọ́ kúrò gbogbo pálapàla tó ń ṣe wàá rí mi wò bí ràn wàá mọ̀ pé mo dúpẹ́ ní orúkọ mi ń jẹ́. mo dúpẹ́ mo dúpẹ́. bí mo ṣe fi lọ ọ̀rẹ́ mi kan nìyẹn tó ní kí n má jókòó tẹ̀tẹ̀rẹ̀. o ò dẹ̀ fẹ́ fọkọ ẹ sílẹ̀. ẹ ah, mi ò ní fi Fọlárìn lẹ o. bẹ́ẹ̀ ni kò dẹ̀ fi ẹ́ lọ́kàn balẹ̀ ṣebí torí ẹ̀ mo ṣe wá kalẹ̀ wá nǹkan tá a máa ṣe sí. ọ̀rẹ́ mi sórí kò sí nǹkan tí kò ní solution sórí tí àwọn kankan bá wà téèyàn fẹ́ ṣọmọ art desire èèyàn tí ò bá ti wá sí ìmúṣẹ téèyàn dẹ̀ rí lè fẹ́ nǹkan yẹn ṣùgbọ́n kó ní àwọn ọgbọ́n kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń dá sí ọ máa ń dọ́gbọ́n sí. irú iṣẹ́ ọ́fíìsì tá a ṣe yìí náà ó ní àwọn àkóbá kọ̀ọ̀kan tó ti ṣe torí pé àti abandon so many things àka àwọn kankan símú àti yọ̀ọ̀ǹda àwọn kankan for example téèyàn bá jẹ́ olórí orílẹ̀-èdè we are talking about relationships here hmm? kéèyàn jẹ́ olórí orílẹ̀-èdè tí relationship rẹ̀ tó bá ń bend tó ń lọ tátẹ́gùn ń gbé ṣo mọ̀ pé orílẹ̀-èdè tó ń control ó lè dàrú mọ́ lórí. ẹ̀yin obvious thing nìyẹn. sórí iṣẹ́ ọ́fíìsì tá à ń ṣe yìí ó ti gba so many things lọ́wọ́ wa ó ti jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe níbi tàdé wa bá dé kò sí nǹkan táwọn dádì ń ṣe torí tí àwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ ní láìpẹ́ èèyàn báyìí téèyàn ò mọ nǹkan tó fẹ́ ṣe sí téèyàn ò mọ̀nà àbáyọ sí àwọn dádì lèèyàn máa ń gbé lọ́rọ̀ báyìí tán. kò sí dádì kí dádì tó ní pé kí n lọ bá lórí ọ̀rọ̀ Fọlárìn hmm? mo ṣetán láti lọ. really yes. Oh ẹ kò sí problem gbà yẹn sórí àwọn dádì ọ̀rọ̀ wọn dàbí pẹ́ni tó ń rọ̀yọ̀ tó ń kanjú jọ̀ǹgbò láláàfin lọ àwọn dádì ò lọ síbì kan tó bá ti rẹ́dì láti lọ sọ́dọ̀ àwọn dádì èmi á fún ẹ ní nọ́mbà àwọn dádì wà á dẹ́pọ̀ àwọn dádì. mo ti rẹ́dì tó bá ní sínsìn gan o ti yá nìyẹn. ẹ ẹ máa fún ẹ má wọlé anytime tó bá pa àwọn dádì ọmọ adá ẹ ló. ok ìsìn ta ti wá yanjú ọ̀rọ̀ ti Fọlárìn àti tàwọn dádì ó dà yín pé wàá dẹ́ lè jẹun sí ṣé mo lè yọ kí n má mọ̀ ní ṣé bẹ́ẹ̀ mi mo nìkùn ah, nǹkan tí mo mọ̀ tí mo fojú méjèèjì sí mo ní gbogbo nǹkan tó ń ṣe ẹni kò ṣalága bàǹgẹ̀bẹ̀ ah, ẹ wo ẹjọ́ o tó bá gbé kò ń ṣe nǹkan tó sọ fún mi bí màá bá ń bí bàá rè ẹ jẹ́ kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Ah, bí wọ́n ti wí fún ọ náà lórí ugun ugun ń toro gẹ́rẹ́gẹ́rẹ́ ń ta lágẹmọ wọ́n ní kọ́ ọmọdé tọ́jú òun ọmọdé kọ̀ kò tọ́jú òun ń tọ́jú iṣẹ́ ó ti gbàgbé pé iṣẹ́ tó ń bá fọjú alẹ́ àtàárọ̀ ṣe ìjọ lè ṣù ọ̀dàrà ó dànù èṣù ọ̀dàrà ò ní dasẹ́ rẹ nù. àwọn kan múra láti jẹ́ pé kó o fojú ọwọ́ rẹ ṣiṣẹ́ tán kó o sì fẹ̀yìn ọwọ́ rẹ dànù. ṣé báwo náà nìyẹn kí n má fojú ọwọ́ ṣiṣẹ́ kí n má fẹ̀yìn ọwọ́ dànù àwọn tá à ń wí yìí náà ni àwọn tó ń kó kiri yìí ni àwọn obìnrin yìí náà ni ló máa fẹ́ èmi dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ láyé mi tó ń pẹ́ mo jìyà lórí ẹ̀gàn ìran kan ò lè gba ṣé mi ṣe kò possible ṣé rí bàbá nǹkan tẹ̀mí fẹ́ ẹ ṣe nǹkan fún mi tí ẹ pé ojú ẹ̀ bá fi kúrò níta tó bá fi jẹ́ tèmi nìkan tí ọkọ̀ ò ní bá mi dùn òun ni mo fẹ́ nǹkan tí bàtí máa fi sọ pé ó dáa kí ni ìlélẹ́ yìí o afẹ́jọ́ fi ṣe nǹkan báyìí o tá máa fi múlẹ̀ pẹ̀lú ra wa ó ti yé yín bàbá. bí èmi ẹ ṣe fún mi bẹ́ẹ̀ ni. padà sọ́kọ̀ rẹ lè wá yìí. kò lè wá. ṣé ó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tá a ṣe. rárá kò gbàgbọ́ nínú ẹ̀ kìrìsìtẹ́nì ni jésù yìí náà ni àmọ́ kò ń lọ ṣọ́ọ̀ṣì o àfọlọ́hún ìyá àti jésù ẹ̀. bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀ ó níbi àgbéká ń bọ̀ wá. Can you just tell me what has come over you? I don't understand you. You should understand. Because you ò rí sí gbogbo eléyìí tó ń ṣe. Lórí ọ̀rọ̀ wípé à ń múlẹ̀, a ò múlẹ̀. Múlẹ̀ fún kíni for God's sake. Fọlárin, má rò mí lẹ́jọ́. Nǹkan tí mo ní kó wá ṣe ni kó bá mi ṣe. Ẹ̀rù ń bà ẹ́, o ò darí ẹ lójú àbí, o ò fẹ́ jáwé gbogbo yàmàyàmà tó ń ṣe káàkiri. Èmi, èmi ń ṣèrànù, mò ń ṣe yàmàyàmà. Lẹ́nu ẹ̀ mo dúpẹ́ mi ní bínú se. ẹ wọ fún ara ẹ dẹ̀ mọ̀ yẹn tẹ́lẹ̀ ṣé tí bá búra tán ṣèwọ náà búra. ló bá tán inú mi bá dùn olùkálùkù bá ń ṣàyẹ ẹ. kí la fẹ́ fi búra o. àá ah, ah, tí yóò pẹ́ tí wàá tó sí i. Ha ṣé matthew la fẹ́ fi búra ní àbíwẹ̀ àbákòókò. ìbéèrè ló wà lọ́wọ́ ẹ̀ kó ló fẹ́ fi búra. mo dúpẹ́. kí ni kí ni. Ah, ah. o fi gi dá ibi tí o fẹ́ ká ti búra ní àbáwọ̀. ṣé bí kí wọ́n ti búra ni. mo dúpẹ́ mo dúpẹ́. Ah. kí ló mú ẹ báyìí tó ń ṣe báyìí. mo tún ṣàfẹ́ ní kí n búra fún ẹ. bẹ́ẹ̀ ni ìjọkíjọ́ tí n bá fẹ́ lómi lẹ́yìn ohun tójú mi bá rí kí faramọ́. àmín ìjọ tí èmi mo dúpẹ́ náà bá fẹ́ lómi àbí tí mo fi ẹ́ lẹ̀ gbogbo nǹkan tí ojú mi bá rí mo faramọ́. ẹ ṣe. mo dúpẹ́ ṣọ́n mi ò tí ì understand gbogbo nǹkan tó ń ṣe ṣá ká má báyọ̀ ṣe mọ́ o kí n má báyọ̀ rìn mọ́ rárá ó dàbí pé tí bá dé ǹsìn máa fún ẹ ní fóònù wà wá delete gbogbo orúkọ tó o bá fẹ́ kúrò bẹ́ẹ̀ àbí àwa tí n bá padà dé question kan wà tí mo fẹ́ bi ẹ́ léèrè pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe. mo wà ń lé ilé làpótí ń jókòó dédé tó bá dé wàá bá mi màá dẹ̀ dẹ̀ lóhùn. kó sì máa lọ máa ṣe lánàá kiri kó máa ká àwọn kiri nǹkan tójú ẹ bá rí kó fara mọ́ ni eléyà kọ gbogbo àwọn tó yẹ pé ojú wọn kì í kúrò lára obìnrin kó máa ṣe ra káàkiri akọ lọ́gbọ́n ṣé tó bá ṣe wù sọ. ìyá gbígbẹ́ mo ti rí i pé ọ̀rọ̀ mi ò ṣe yín ṣó ti yẹ yín. ó dàbí gbogbo nǹkan tí mo sátẹ̀kọ́ kò tiẹ̀ yé yín rárá. ó yé mi ju bó ṣe sọ lọ. ó dà náà títí mi ò bá yé yín kò sí nǹkan tí mo lè ṣe sí i bọ́ èmi mo dúpẹ́ kò sí ẹni tó lè ní kí n fi fọlá yẹn lẹ̀. ó mọ̀ fi sílẹ̀ wọ́n ti kọ́ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi lẹ̀. hello hello Fọlárin. ah bọ́dà okay okay um, I'm sure I'm outside your gate ẹ ti wà lẹ́nu gate àbí. black gate àbí tó wá ní white designs báyìí. ẹ ibẹ̀ náà ni sà ok sà ah uh, no má sọ fún security yẹn pé kó ṣí gate fún yín sìn yes sir ẹ ṣe gan sir. all right all right all right all right yẹn mo wà bí. ẹ kú wo. kẹ́ẹ̀ bá ti wọlé báyìí mm-hmm. lápá ọ̀tún ibẹ̀ ni sitiri wọn. ok right. ẹ ẹ wọ́n tún báyìí. all right good thank you. ẹ káàbọ̀. all right kú Yes? Oh, Bora Gbenga. Ah, Bora. Brad Gbénga èmi náà nìyí. ni mo rí e báyìí. mr gbẹ̀ngà. wonderful ah. o ti o ti o ti chop up díẹ̀ o. àlàyé rẹ. ẹ̀mí nẹ̀. <laughs> ẹ ah, ṣe gọjà rẹ. bọ́ọ̀lù ti wá rí mi. àná ah, a ní meeting complain wa bẹ́ẹ̀ ni so mo kàn déédéé rí ẹni yẹn tó kọjá lọ ní reception yẹn mo ní ojú yìí jọ ojú mr gbẹ̀ngà <laughs> so bàtẹ́ wọn padà bọ́ọ̀sì mo ní ẹjọ́ mo ní láti rí ẹni tó lọ oh, lovely lovely ó pọ́n mi lé ní ẹlòmí máa rí ọ̀tún máa mọ́jú o. ẹ ń ṣe ẹni tí mo lè gbógun sá fún láéláé. i'm very grateful i'm very grateful. Aburo. ẹ ṣe gànjà rẹ. ìyàwó àwọn ọmọ ń kọ́ àbí báwo. adúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́wọ́ máa ti tó ọdún mẹ́ta báyìí táwa ti gbéyàwó. ẹ bẹ́ẹ̀. Ah, tell me something. ó ti tó three years báyìí. wonderful lucky you. ẹ̀yin náà kọ́ iṣẹ́ ń kọ́ gbogbo ẹ̀kọ́. Ah, eh, bó ṣe ń wò mí Eh, yíyá mo ń lọ Spain ní weekend ni really ẹ eh, mo kàn sáré wá ṣe àwọn final arrangement kan mi báyìí ni. ok ok ok ok. ọwọ́ ẹ̀ lèmi fẹ́ máa bá tí sísè ni because mo ń set up ọ̀hún kankan bẹ́ẹ̀ náà actually. ok ilé eh, tí mo dẹ̀ wá lọ sí tọ̀tẹ̀ yìí màá fẹ́ lo nothing short of two years if not three. ah no no no ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ wá fi ìlú bàbá yín lẹ̀ ẹ lọ máa gbé Spain for two three ah, years. fọlárin tó bá mọ nǹkan tá a rìn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ìwọ gan tó bá lórí ọ̀fẹ́ wa lọ́dún mẹ́wàá. o <laughs> jẹ́ àbúrò. mo máa ń wá síbẹ̀ náà dáadáa. ẹ eh, wọn náà máa dé Spain. ẹ eh, bóyá tí bá ti wá màá kúkú pè yín lọ́wọ́ kan. ó kékun <laughs> Madrid gangan mo wa. Madrid gan lèmi gan máa wájú o ìsásùn. ọlọ́run. ọ̀yà <laughs> kúkú fún mi lágbo ẹ̀ fún mi lágbo ẹ̀ tí bíbá ẹ̀ so máa pè ẹ́ tí n bá ti wá dọ̀hún màá jẹ́ kó ná nọ́mbà tọ̀hún tí màmá. gbẹ̀ngùn lo <laughs> gbẹ̀ngùn lo àwọn ọmọ mi top of me mo mọ yẹn bó ṣe lè wù kó rí. èmi ni ẹ bá gbogbo fàájì yẹn kọ ṣe ti jáwọ́ bẹ̀ díẹ̀ díẹ̀. ẹ àdọ́gbọ́n sí levels làbí ṣe ń sìn ó ń ṣègùn ọmọláre màá bá ẹ sọ létà lálẹ́ all right god bless you ó ṣe gan wonderful guy. tọ́lá ní ṣe pé gbogbo bí mo ṣe ń pè ẹ́ láti Madrid lọ́hùn yẹn orí wíjà mi ló ti wà tó ń dá mi lóhùn. Mm-hmm. no kò ṣe pé gbogbo time time pé mi náà ni mo ti wà wá gbogbo ìtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí mi náà ó kú díẹ̀ kó pọ́dún kan báyìí náà ni. ẹ bọ̀ mo ti pè é in between that time náà no. mo ti pè é that many months ago you didn't mention it. Ah. Ah. ó dà ká kọ̀ọ̀kan báwo ló ṣe ṣẹlẹ̀. mo ṣe gba pé ayé wà ọkọ mi ò lè sọ pé báyìí náà ni ọmọ pé ọ̀rá pé àti iṣẹ́ mi lógun ti wá but the particular person I don't know torí láti bíi oṣù kan kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀ yẹn ti dùn mí mo kàn dìde lọ́fíìsì náà níbi mo ṣe lọ́lẹ̀ nìyẹn kò sí ẹ̀sùn tí wọ́n ti yà kò sí nǹkan tí wọ́n ti ṣe they find nothing ó ní mo fi bára mi ibi tí mo wà. <sighs> terrible terrible uh, okay um, ìyàwó ẹ̀ ń kọ́. she's fine ó wà. ìyàwó ṣì wà. ìyàwó mi wà. ah that's good that's good. Oh, ẹ̀yin náà ń kọ́ fámílì ń kọ́ iṣẹ́ ń kọ́ báwo ni Spain. ó ah. <laughs> jágbé tèmi ti sẹ́gbẹ̀ẹ́ kan náà ilé ìlú kàn mí jù ó shock mi bí ṣe wọlé at least I expected this lórí wíjà ìwọ bubbling fọlárin. Ah, ìjà ìdókòwò ọ bèbè. How you doing? Are you okay? I'm good. Mm-hmm. <laughs> How, are, are you? I'm good. Yeah. yeah okay. Ah, Era sir. Yeah, uh, how are you? Fine, thank you. Yeah. Bọ̀dá Gbénga nìyẹn. Bọ̀dá wa ládùúgbò ni nígbà yẹn wọ́n dẹ̀ máa ń fẹ́ ká ga ká dìde àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ lọ́run ò jẹ́ kí tiwa náà ṣòro ṣe. Ẹ ṣe gan sá. Nice to meet you. Ẹ dẹ̀ kú tọ́jú ẹ o. I mean this is serious. Ẹ wo um, òun là ń sọ náà kẹ́ wọlé pé mi ò mọ bẹ́yìn ṣe ń rí sí o but màá fẹ́ suggest pé tábà lè travel out pẹ̀lú condition ó ṣeé ṣe kárí ṣe lọ́hùn kọ́lọ́hùn tibẹ̀ ṣe yanu yìí fọlárin tí mo mọ̀ òun ṣe wheelchair bound fọlárin yẹ kó nà lórí ẹsẹ̀ ni kó máa fẹsẹ̀ méjì rìn bí mo ṣe mọ̀ please ẹ̀yin gan ẹ má wàá bànújẹ́ mo ń pè kó tí affect ẹ̀yin jù please ẹ kú tọ́jú. láàfin ṣe àbí ń tẹ. Ah, wọ́n ga ní ṣáà fẹ́ wá nǹkan kan ṣe iná mo dẹ̀ ní mi ò jẹ́ anything àfi tó bá dé eh, ọkú gbọ́dọ̀ jẹun. Ah, of course máa jẹun <laughs> kí lè máa jẹ sá. <laughs> ẹ wo ah, gbogbo nǹkan bá ní náà ni oúnjẹ ọ̀hún yẹn làwọn akọ́ni. God bless you mo rò pé máa ní pé ẹ ò jẹ kọ́kọ́ ní inú abíre gan-an inú abíre gan-an. ẹ jẹ́ kí n sáré oúnjẹ fún yín báyìí. ẹ gbé mi ní sùgbọ́n. mo bọ̀ sá. all right all right. èmi náà rí bẹ́ẹ̀. bọ́dà mo notice pé àwọn tó ń ṣe kiri mo fẹ́ wọ́n dùn náà. wò sọ̀rọ̀. kò sí nǹkan tó ṣe mí mo wà òkè mo kàn ń bínú pa gbogbo ẹ̀rín ní wíìkì yìí ni. ọ̀nà oh tó bá jẹ́ tiẹ̀ ni ẹ̀rín wíìkì máa sọ̀rọ̀ rẹ̀ hmm. ok health ẹ̀ ò lo important please come and sleep my love my word. come and sleep. I'm okay babes I'm alright you go back to sleep I'll be very fine you sure? ọkọ mi fọkàn ẹ balẹ̀ kò sí wọn ló ṣe okay. mọ́ wa yes. okay. good night babes. Hello. Good afternoon. Good afternoon. How are you? mo ti bèrè ń ni wọ́n wá direct mi pé bíbá ẹ̀ ni mo jókòó sí. Eh, well ah, well straight to the point. Ah, ó sì jẹ́ bí kàyéfì fún mi nígbà tó pè mí pé mo fẹ́ yẹ ká ríra. <laughs> ṣé kò sí ṣá ṣé kò ṣe ń pa àbúrò wa Fọlárìn I hope there is no problem. Mr. Benga. Yes ṣé ẹ ti rí mi rí. oh well just that once ní ọ̀dọ̀ fọlárin <laughs> ọjọ́ yẹn nìkan náà ni yes yes. ṣe ti rí ojú yìí rẹ. Eh, no no no no ọjọ́ yẹn nìkan náà ni just that day yeah <laughs> <laughs> i'm very good at recognizing faces really. hello okay okay yes. Okay then. Because <laughs> mi ò ṣe ẹni tó máa ń gbàgbé so easily bẹ́ẹ̀ if I had seen you obviously ah máa rántí. <laughs> This is mi ò mi ò mi ò lójú yìí just that day lọ́dọ̀ Fọlárin. Eh, Ọ̀hún arrest him. Ah hey hello arrest kilo kilo kí ló Um, sir, I am Officer Bamidele from the State Command. Sir, a di ní station wa láti gba one or two things láti ẹnu yín sir. Come, what what is the meaning of this? How do call up our arrest me? What what for? I'm a law-abiding citizen of this country. Kí ni ẹ ṣe? Hello, hello, sir. I'm only ní láti one or two things lẹ́nu yín ní station one, so you respect yourself. Ah, just like that? Hello, do you want? Just take this easy please kí ni mo ṣe. mr man stand up. will you shut up and look now. hey don't offend me. wọ́n ní kò dìde. boss me na don't dis me for peter you have just assaulted me. assaulted you. kó kó wọ́n fi my belle wọ̀ ní o. kí ni kí ni kò tí mo ṣe fún ẹ you this lady. hey don't push me i'm i'm oti tẹ̀lé ní. Oh ah mo tiẹ̀ ti ń gbọ́ ta sọ́sán yẹn bó ṣe pọ̀ tó <laughs> ah ìta sọ́sán oúnjẹ ìgbọ̀n pọ̀ ah o fẹ́ bọ́ mi níbọn wípé oúnjẹ ìgbọ̀n ló máa jẹ́ kára mi yá ni. Ah, ṣé o mọ̀ kí mo bá ṣe ń jẹun sí láyé ṣe máa yá mi. you're right. ah, ah o gbé kọ́ ó sún mi o ṣé bí sista mi ni wọ́n ní àwọn ọmọ ṣọ́ọ̀pù àwọn pé wọ́n kó owó àwọn jẹ wọ́n ṣe fún ipo ní nọ́mbà mi ni pé kó máa pè mí kí n lè mú wọn lọ sí ṣọ́ọ̀pù kan lọ kó àwọn ọmọ bọ̀bọ́ yóò dé kí n gbádùn látàárọ̀. kí ló wá le tó yẹn tí kí sista mọ bó ṣe máa yanjú ọ̀rọ̀ ṣọ́ọ̀pù wọn pẹ̀lú àwọn ọmọ wọn èwo ní tiẹ̀ pẹ̀lú ọlọ́pàá hmm. ah, o lè gbé kọ́ ọ̀sẹ̀ níta tó bá tún ti pè jẹ́ kó mọ̀ pé sista ni kó lọ máa pè ah. ilé ọkọ ló wà for God's sake. àbí ni mọ̀kọ́ tó ń pè fún un please oúnjẹ tiẹ̀ kọ́. ẹyin máa lọ bẹ́ẹ̀ sẹ́. ẹ kò sọ fún mi kó má pè é mọ́ please. ah better oúnjẹ tiẹ̀ ń kọ́. máa lọ bí wọ́n okay there. fi o kí ló ṣẹlẹ̀ ah, ẹ tí ì pa ni kí ló ń da yín dúró kí n máa bọ̀ lọ́dọ̀ yín what for ah, ẹ yẹ pa bòbó yìí kẹgbàgbé ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà. Ah. Oh, ok. Mo ti gbọ́ yín. Mama, wá yọjú sí báwo. bá dún. fura tó bàbá bàbá àtúmùkàndé. ṣáàbà kọ ni ìjẹ kọrí kò fi gbọ́ra mi kì í fi wọ́ọ̀ṣì ẹ ní ó pẹ́ tó ṣe mí bá ẹgbẹ́ yìí ẹ báwo ló ṣe rí tiẹ̀. fàtó ilé yẹn pọ́n ó pọ́n bíi èdè hmm. bàbá igun láìka. ẹ wo ṣé kò ń ṣe ẹ̀rọ àmọ́ olóorun yẹn o tó máa lọ jẹ́ nkwarun kan last time mo mọ̀ kó tó ju mi rí o. eléyìí ò rí bẹ́ẹ̀ ó pọ́n ó pọ́n ó pọ́n ó pọ́n bíi epo ó tún ṣẹlẹ̀. ó yẹ lọ jásí o ẹja sí ẹja sílẹ̀ ẹja sílẹ̀ ẹja sílẹ̀ mọ̀ bọ̀. olórí burúkú ààrẹ ìwọ fi èmi gbọ́ ọ̀ṣẹ̀ ó fi èmi gbá èmi máa fọwọ́ gbọ́ ọ̀ṣẹ̀ sí ẹ wọ ló máa kú sí. mi ò mi ò realize mo kí ni tó sọ ọlọ́run ọlọ́run mo fi bẹ̀ ẹ́. ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹ̀gbẹ́ máa mi bẹ̀ ẹ jẹ́ igbó gbáǹtò sọ ìgbà ìmọ̀ ni rascality ni mo ṣe. kò bẹ́ẹ̀ mi kò bẹ́ẹ̀ mi kò bẹ́ẹ̀ mi ẹ wo ọlọ́pàá ẹ fẹ́ gbọ́ tèmi ẹ fẹ́ pèsè ní nǹkan tí mo fẹ́ ni kí ẹ bá mi ṣe bọ̀bọ̀ yìí mi ò fẹ́ rí rárá. ok ok ok ok ẹ ẹ ẹ ẹ jọ ṣe sùúrù díẹ̀ gentleman can you see yourself now gbogbo pálapàla ìwà tẹ́ ẹ̀ ń hù ní kékeré ìwọ ò nígbàgbọ́ pé o sì lè di nǹkan kan lọ́la ìwà tẹ́ ń hù níbo tẹ́ ń ṣe school yẹn o mọ̀ pé o sì lè di èèyàn lẹ́ni ok for example. ẹ wò sà àtàṣe fún bàbá yìí ti pọ̀ o. madam madam mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mò ń bọ̀ nísìnyí bẹ́ẹ̀ ṣe tó yìí ẹ̀jẹ̀ yín sìn kẹsẹsẹ wa lọ ma fi ṣẹ̀wọ̀n kẹ ma fi wọn kọ ma lọ jẹ ẹjọ́ ẹjọ́ kọ ma lọ ṣẹ̀wọ̀n. ẹjọ́ ẹ bá mi bẹ̀ ẹ ṣàpà mi bẹ̀ please. hello yes sir take him away. ṣe ẹwọn ló máa ń bẹ ẹ ọfíìsà just go go ẹ bẹ bá ma bẹ please ọjọ́ àwọn òfin bẹ. ẹjọ́ ṣì lọ́jọ́ inú ẹ̀wọ̀n ló máa kú sí àtìmọ́tò ọ̀fà tí náà ni bá mi o ẹ má yẹ kíyà ẹ má yẹ kó jẹ mí o bó ṣe wà yẹn ikú ni ẹ bá mi pa á mo máa ń rí dáadáa náà mo máa ń rí inú movies dada. tó yẹ pé tó máa ti gbéyàn sínú mọ́tò báyìí tó máa débi kan wọ́n á jalè àwọn á ní lọ gbà nǹkan wá lọ́ọ̀kan á máa sáré lọ pa wọ́n ti fún nìyẹn ikú ti dé ẹ̀yẹ kúkú straight. ẹ ẹ lọ́ra tí èkéyìí sì ní polisi sàdúrà gbogbo bí kéèsì ṣe wà ń sìn a sì ọ̀rọ̀ yìí lọ ó dẹ̀ sì máa lò tó bí oṣù mẹ́fà sí márùn-ún investigation máa wá lọ́tún lọ́sì ọ̀rẹ́dì ẹ ti ẹ̀yin lẹ́ni ẹ̀yin máa win case yìí because ẹ ní evidence you have enough evidence. court oṣù mẹ́fà mo dáràn ìmọ̀ fẹ́ sọ fọ́kọ mi pé mo lọ kí mo fẹ́ sọ fún pé mo fẹ́ lọ ṣe ìyá mi kí mo fẹ́ sọ pé mo ẹjọ́ kí mo fẹ́ sọ fún ìyá mi pé mo lọ ṣe court èmi ò mi ìráyè court rárá tèmi ni direct church tẹ fẹ́ fún ẹ direct ni ẹ bá mi pa kókó straight. okay okay okay if that is the case madam ẹ ẹ gbọ́ mi tí ẹ bá fẹ́ kọ́rọ̀ yìí kó lọ sí kọ́tẹ́ fẹ́rú ẹ̀ then what we need to do is to settle it amicably. ẹ eh? yes. settle. a máa settle. èyí ẹ̀ lórí pípa ṣàfàní yẹn ọlọ́run ò ní jẹ́ kí n láyé settle okay o ti ṣe mistake ní mọ́sílẹ̀ ọ̀dọ́ báyìí. no o ti ṣe mistake. sari ọ o ti oh. rí bí mistake báyìí. no no no ẹ ṣe mistake sari ah. police ò kàn lè déédéé jump into conclusion. Ah. ṣé o ti yẹ yín. Ọlá ah. Mọ́dúpọ̀lá báwo ni ṣé o sì tún gbé ẹ̀ka wọ́rọ̀. Ah! ọlọ́run ìjà rògbò náà kí ló ṣẹlẹ̀. màámi ṣe rántí ìgbà tí wọn ṣe wọ yunifásitì mm-hmm. tí mo sọ fún yín pé ọmọkùnrin kan bá mi fipá lò. bẹ́ẹ̀ ni mo rántí mo rántí mo rí olórí burúkú má ṣàǹfààní títí ẹ ti bàjẹ́ tí kò lè gbèrè mọ́ tó yẹ pé wọn ò ní fẹ́ láyé wọn ò ní fẹ́ lọ́rùn. orí mo fi ojú mi rí. ó dẹ̀ rí ẹ. ó rí mi báyìí mo dẹ̀ rí. kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run o kábíyèsí ọlọ́run ìyẹn ni pé tálọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ìyẹn ni pé tó bá di jọ̀kànjọ̀kàn ẹni tó kú àtẹni tó rán máa pàdé ara wọn ó dẹ̀ fojú rí ẹ báyìí. ó rí mi. kí wàá lọ sọ. Ah, ah, sọ bó ṣe wà yẹn kò sí àní-àní lọ́rọ̀ ẹ̀rọ ẹ̀ ti parí ikú ni ikú ni èrè ẹ̀ṣẹ̀ àfi kó kú torí bí ò bá kú ẹ̀mí ìyàn ní balẹ̀. mo dúpẹ́ ọlá ẹ̀mí òyìn ní tọwọ́ ẹ̀ bọ́ o bẹ́ẹ̀ ni wo ni òní já pààyàn láyé ẹ̀ fílẹ̀ ṣé bó ṣe rí ẹ báyìí òun gan ò gbádùn mọ́ ọkọ mi jẹ́ ká fi dájọ́ lẹ̀ ọlọ́run jẹ́ kọ́ ọlọ́run jà fún wa jẹ́ ọlọ́run jà fún wa wo ìdájọ́ ọlọ́run tó wọ yóò ju tẹ̀já lọ o tí wọ́n bá lọ fẹ́ jẹ́ yà yà kékeré ló máa jẹ́ ìyàtọ̀ náà máa jẹ́ ju yìí tí wọ́n fẹ́ fi jẹ́ lọ mm-hmm. wàá rìnà wo bẹ́ẹ̀ ni. ẹni kì í filẹ̀. filẹ̀ ká fi dájọ́ lẹ̀ fọlọ́run. mo ti gbọ́ yín mà. àǹtí mi àǹtí mi ìyẹn mm. ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ bó wo lọ̀rọ̀ tá à ń sọ ìgbésẹ̀ wo lẹ ti gbé ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀ náà ni ọ̀rọ̀ tó wà lẹ̀. èmi ò mọ̀ gbọ́dọ̀ wo là ń sọ. Ah àní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tá à ń bá bọ̀ wípé kẹ́ gbé ìgbésẹ̀ lásìkò. màámi mo wá sọ̀rọ̀ bàǹtàbàǹtà fún yín nípa ìgbésí ayé mi ẹ̀ ń sọ fún mi pé solution nǹkan tá à ń sọ lọ níbi tí ò sí solution lè wá solution lọ ah. ètí solution wà ẹ̀ fi sí ah, ah, màámi eh. kò sọ̀rọ̀ lórí yẹn fọlọ́ọ̀bàbẹ̀. ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ sórí ọ̀rọ̀ ìtakọ́kọ̀ yẹn kò sọ̀rọ̀ nù yẹn sórí gbogbo yẹn ọwọ́ ọlọ́run ìdájọ́ yẹn wà ṣó wá rí ìta àwọn bá bọ̀ tẹ́lẹ̀ yẹn gangan ó máa lólójúlówó ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi mà nìyẹn ẹ má jẹ́ akódà nù. màámi ebi ń pa mí. ẹbí kékeré tèbi ṣèbí kò jẹun ni kò sí wàhálà wà jẹun àmọ́ nǹkan tèmi wá fẹ́ sọ fún ẹ ni wípé kó máa dábẹ́ ni pé má gbóúnjẹ fún ẹ tán mo tún padà sórí ọ̀rọ̀ mi ṣó ti yẹ ọ̀rọ̀ tá a sọ ẹ wá ẹ wá nǹkan ṣe sí o ẹ má jò pẹ́ o ṣó ti yé yín ọjọ́ ń lọ ọlọ́jọ́ ń kájọ́ o ọlọ́run fún yín ṣe. Hmm. ẹ tàbá tàbá jẹun tọ́nà àtúnpadà sórí ẹ̀ ni. Ọlọ́yinká Ọlọ́yinká ọ̀dọ́ wọn dẹ̀bi ń pa àwọn ẹja wo jẹ fún wọn o kán jẹun o. Hmm. mo dúpẹ́ pẹ̀lẹ́ mo máa kéé máa kéé wàhálà wo ò ní já sásán lágbára ọlọ́run láburú ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa lágbára ọlọ́run wo bí sórí ṣákàlàradá láìpẹ́ láì jìnnà ó máa dìde ìwọ àtòun mo sì máa wà báyìí tọ̀bẹ̀jì give me that smile <laughs> smile that's right sórí mo dúpẹ́ sórí tó wà lọ́wọ́ mi má fojú alákọ̀wé wo sọ̀rọ̀ pé mi náà fún ara mi mo kàwé díẹ̀ i'm little bit educated sórí medically àní gbẹlọ́dún kankan ìlú òyìnbó àgbègbè lọ irin ni wọ́n fi ń worin èpè náà fi ń wépè jẹ́ ká fi késàrì fò késàrì kalẹ̀ bẹ́ẹ̀ yá ok má fojú alákọ̀wé wo kìíní agbó make sure pé òun lò fún once a day pàápàá jùlọ lálẹ́ ìlú kó bá mú o wà kàn ra bù wà fi pa ní ẹsẹ̀ yìí délẹ̀ ó tún dọ̀la láàárín ọjọ́ díẹ̀ àádé ń tẹ̀sẹ̀ kù ó bá rìn ó gbọ́. Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ ṣe gan sàn. òní ṣìlò òní ṣìlò ìlú yá. ẹ ṣe kí n wá nǹkan fún yín sàn. bí oúnjẹ àwa jẹ pé mo gbé àgbo wá èmi náà jẹun bíi kébà ìbátà rí. mo dúpẹ́ nígbà tá a ti ṣòṣà à ń ṣòṣà jẹ́ kára tiẹ̀ yá o fẹ́ fún mi lóúnjẹ ni o fẹ́ fún mi láṣọ ni o kódà fẹ́ ra fún mi ni o nígbà rẹ̀ bá yá ẹ̀ ní Yorùbá sọ pé ká tó kí ni ká tó yé ni ó dàbọ̀ ọjà. ọjọ́ mi tiẹ̀ pẹ́lẹ́. Vale, no problem. Okay? Yeah. Àwọn àfiṣe kí ni bẹ́ẹ̀ ṣe lọ́pọ̀ ìwà oṣù Uh, madam, please. Madam, please. Um, oh, mi ò tiẹ̀ mọ bí ṣe máa bẹ̀rẹ̀ but please please ojúre orúkọ ọlọ́run fi bẹ̀ please just jẹ́ kí n wà báyìí jẹ́ kí n wà báyìí jọ torí ọlọ́run kò wo tọ́lọ́run mọ̀ mi lára kó dáríjì mi please sori mi wo tí o ti máa sọ fún ẹ pé. ẹjọ́ ẹ ti bọ̀ àjẹ́ ń sọ mi ò tí sọ nǹkankan kí n tiẹ̀ ṣàlàyé ara mi ni pé mo tiẹ̀ kọ́kọ́ pè ẹ́ ò jẹ́ mi wá àmójúpẹ́ lọ́wọ́ ẹ̀ please sórí gbogbo àṣìṣe mi yọ ṣàkọ̀dáríjì mi ni sórí gbogbo ìgbà tí mi ò fi sí tòsí Spain mo lọ tí mo wá sọ ogun tó jà mí jù ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti gbéyàwó sílé kò sí tó dúró nu wọn bó ṣe ń wò mí àpọ́n ni mí mi ò níyàwó nígbà tí mo dẹ̀ máa ṣèwádìí ibi ni problem mi ti wá wọ́n jẹ́ kí n mọ̀ pé mo ṣe èèyàn kan wọ́n wá wò pé kò sẹ́ni tí mo tún ṣẹ̀ ló fẹ́ fi ẹ ṣe o o kò fẹ́ fi ẹ wọ́ọ̀ṣì ẹ ní kí lọ ẹsẹ̀ jẹ́ nǹkan kò sí o wúlò fún rárá. àdìgbò wá. Ah, ah. wọ́n bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ fa oṣù kaṣọ ó yẹ kí n ti fàyà mọ́ ni o tó bá fẹ́ máa stọ́bọ̀n jù àjẹ́ kò pa ẹ̀sìn bíbá. ìyẹn kéré bi. àdẹ gbókò ẹsẹ̀ gbẹ kan màá yí pọ̀tọ̀ ọmọ mi òkú ẹ̀ máa wọ ọmọ yẹn bí ṣe ń gún yẹn nínú iṣẹ́ irú èmi owó skin mi ni mo fẹ́ wọ́ọ̀ṣì fẹ́ fẹ́ wọ́ọ̀ṣì lórí ẹgbẹ́ mi máa dùn ní káyọ̀ ẹ̀ máa kún kó máa yan náà lógo rọbì ó yà bọ́ kíni bọ̀ bẹ̀rẹ̀. wọ́n ní kò gbọ́ náà. jọ kété Come on. Come on. kọ́mọ̀nù kọ́mọ̀nù. ẹ̀ẹ́ o ti dá yàn mù bí mo ṣe má dìde. hello ṣe Ah, mọ̀. blow your brain. come on, come on. one two fire mọ́ ẹ̀ fire mọ́ lára. àyàfi wọ tó tó lọ wọ. ọlọ́run mo fi bẹ́ẹ̀ please please. Daddy Jimmy, please John to. mo dúpẹ́ mo dúpẹ́ ha kó máa sọ Ha ha ha ayé mi ti wá bàjẹ́ pátápátá Pata pátápátá ha ah. ha mo dúpẹ́ ah wàhálà rẹ̀. mo ní kí lètò. ìrírí mi. ìrírí mi. òun lètò. bẹ́ẹ̀ ni ìrírí mi lètò òun gangan sì lètò ẹ lórí ètò wa ètò ìrírí mi mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko lódò ẹ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ní gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà wípé ní agbára ọlọ́run ire àti àánú kò ní wọ́n lọ̀dẹ̀ nìkan kan wa o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwa tá à ń bẹ lórí ètò yìí tá a jọ ṣètò yìí á pọ̀ èmi gẹ́gẹ́ bí ẹni tí ẹ ti mọ̀ àkànní abíọ́dún mo ti wà níkàlẹ̀ bí ẹni akànlérè ẹ tún wá gbogbo àwọn ẹ̀sán gbèmí àwọn nọ́mbà lórí ìjókòó yìí o ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ múra yín ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ fẹ́ ti dé <laughs> ètò ìrírí mi kò sí ohun méjì tó dálé lórí bí ò ṣe wí pé wọ́n ní ká fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kò ní jẹ́ àjì sọ́fìn lágbára ọlọ́run gbogbo wa àníjì sọ́fìn ayé o ní báyìí mo ní àlejò pàtàkì àlejò pàtàkì pàtàkì kan tí a bá sọ̀rọ̀ tá a fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lẹ́nu wọn ní òní àmọ́ kí n tó pe àlejò náà ẹ̀já kọ́kọ́ délé agbára lókè lọ́hùn. kí lètò. ìrírí mi ìrírí mi òun lètò. lètò jọ. ṣe yẹn. yes ma mo really like it, especially cute guy tó bá mi ṣe rìn yìí ó try. thank you. welcome. sọ fún pé wọn ò ní disappointed they will give you just the best. actually me wà disappointed at all. aago ní tiẹ̀ wà bíbá tó ní tiẹ̀ kí mo rágo kọ́kọ́ bíbá abẹ́lẹ́ aago lọ́wọ́ kí ni táìmù sọ bẹ́ẹ̀ this is three thirty. wọ́n ti bẹ̀rẹ̀ program yẹn ìjọba mi change channel yẹn. program o. ìrírí mi ìrírí mi wọ́n ti bẹ̀rẹ̀ three thirty tv wọ́n ti bẹ̀rẹ̀. àǹtí mi wọ́ọ̀tì ìrírí mi. Ah, program kan ni ah, program yẹn ó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi àwọn èèyàn ló ń sọ oríṣiríṣi ọgbọ́n ló ń kọ́ àwọn èèyàn ìrírí ayé lóríṣiríṣi ló ń kọ́yàn níbẹ̀ program ìrírí mi ìrírí mi lẹ wá pọ́nlẹ̀ pọ́nlẹ̀ làwọn Yorùbá ṣe sọ pé afọgbọ́n lọ́gbọ́n ṣe kò jẹ́ ká pa àwọn àgbàlagbà ní wèrè o. really. mo ní kí lè tò. ìrírí mi. ìrírí mi bẹ́ẹ̀ ni òun gangan lè tò gbogbo ẹ̀yin aráalé àlejò wa ti wà níkàlẹ̀ báyìí wọ́n ti ń bẹ níkàlẹ̀ bí ẹni akànlére wọ́n ti wà níkàlẹ̀ níyìn láti lè fi ọ̀rọ̀ ayé wọn láti fi kọ́ yín lọ́gbọ́n kí á lè tún mọ ìrírí tí ń bẹ nínú ayé yìí ayé ṣókùnkùn ayé ṣókùnkùn gidi tẹ́ bá wo àlejò mi dáadáa ẹ rí i pé wọn ní wọn wọn lójú àlejò mi ò lójú bẹ́ẹ̀ lágbára ọlọ́run ìmọ́lẹ̀ wa kò ní kú o àlejò wa ẹ bá mi dá orúkọ yín fún àwọn aráalé àti ọmọ ìlúbi tí ẹ ti tẹ ẹ ti wá ẹ wà pọ̀ lórí ètò yìí o hmm. èmi nìkan kan ní ń béèrè ìbéèrè lọ́wọ́ yín gbogbo àwọn sójà tí wọ́n jókòó yìí náà wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín gidi ni o. àkórí rí kankan nù. àpọ̀ àpọ̀ hmm. àpọ̀ dáadáa àpọ̀ àtọkùnrin àtobìnrin ni wọ́n ń bẹ ní àmọ́ ká tó ṣèyún ẹ kọ́kọ́ bá ń dá orúkọ yín fún ara lé àti ìlú tẹ̀ tí wà hùn ẹ ṣe. ẹ ṣeun atọ́kùn ọlọ́run ní gbájú lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Hmm, bá mi. ayé nìtàn ọlọ́run ló gbọ́n lórúkọ mi mo jẹ́ ọmọ bíbí ìlú ayédèrè. ṣẹ́gbọ́ ayé nìtàn ọlọ́run ló gbọ́n bẹ́ẹ̀ bá wò dáadáa orúkọ gan fúnra èèyàn ti rí ìrírí inú ẹ̀ ayé nìtàn ọlọ́run ló gbọ́n ọlọ́run sì ló gbọ́n lóòótọ́. níbi tá a dé bá ìpele tá a dé nísìnyí àwọn èèyàn ò mọ bí yín léèrè ọ̀rọ̀ kò yé yín ẹ̀ sì mọ̀dọ̀ ẹ̀mí ni kankan ní bí yín ọ̀sán lẹ́ẹ̀kan ẹ̀ ní báyìí ẹ̀yin èèyàn wa àsìkò ti tó kẹ́ mọ́ bá ń bi àlejò wa léèrè. <sighs> àlejò wa a ti tó ìgbà wo tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí yín àlejò wa ẹ jẹ́ a lè mọ ohun tó fà gan. àlejò wa ọ̀gbẹ́ni ayénìtàn ọlọ́run ló gbọ́n báwo ló ṣe máa ń rí lára yín lọ́pọ̀ ìgbà tí ẹ bá ríra yín wípé ẹ ò ríran. ẹ ẹ ẹ dákun ẹ sì ní sùúrù ah, àlejò wa yìí ṣe kọ̀ǹpútà o <laughs> ẹ jẹ́ kí wọ́n dáhùn mẹ́ta náà lẹ́yìn tí wọ́n bá dáhùn ìyún tán wọ́n tún wá dáhùn àwọn ilé tó bá tún kù ẹ àlejò wa ó dàgbẹ́ ti gbọ́n tí àwọn mẹ́ta ń béèrè. àgbọ́yé. ẹ sáré bá ń fèsì sí ìyànnà. ẹ ṣeun atọ́kùn lẹ́ẹ̀kan sí o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. àmín àmín àmín o. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mi bíi ọdún méjì sẹ́yìn ṣàdédé ni mo sùn mo bá rí wípé mi ò ríran mọ́ ẹnìkan sì béèrè wípé báwo ló ṣe máa ń rí lára mi tí n bá ń rírò wípé mi ò lójú hmm. ìṣẹ̀lẹ̀ tó burú jáì ni fẹ́ni tó ti fìgbà kan ríran tí ò wá ríran mọ́ hmm. ta ló mọ̀ wípé ojú lọ́ba ara ẹni tí ò bá sí lójú òkú ayé ni. ẹni tí ò bá lójú òkú ayé ni lágbára ọlọ́run ọba tó láyé àtọ̀run ẹnìkan wa ní àtẹ̀yìntẹ̀ ń nílé ẹ̀yìn dòkú ayé o ẹ àlejò wa ẹ pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra. àmọ́ àlejò wa ṣe rí bẹ́ẹ̀ tí ń tẹ̀mọ́ra yìí náà dáa ṣùgbọ́n ọkùnrin nìyàn ẹ sì mọ̀ pọ́kùnrin lèmi náà nínú àwọn èèyàn tí ń bẹ níyìn náà ọkùnrin pọ̀ nù wọn àwọn tí ń wò wá lé náà àìmọye ọkùnrin jàǹtìrẹrẹ àlejò wa ṣe rí àwọn ọkùnrin máa ń tẹ̀ nǹkan mọ́ra dáadáa àmọ́ àsìkò kan máa ń wà téèyàn máa ń ronú débì kan tó jẹ́ wípé ẹ ẹ wo rúbẹ ti ìgbà yìí nísìnyí bẹ́ẹ̀ bá ronú débì kan àwọn nǹkan kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rántí ẹ nílé tẹ́ mọ́ra tó jẹ́ pé yóò sì yín lára bákan bákan. bẹ́ẹ̀ ni atọ́kùn. ọ̀nbẹ. lọ́pọ̀. bí irú kí ni. ìyàwó mi ni. ìyàwó yín tẹ́ fẹ́ sílé. ìyàwó mi ṣẹ́rí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí mi. òun ni lọ́tún òun tún ni lọ́sì. Ah! obìnrin rèé wọ́n mọ̀ ń dúró tì yín lọ́tún wọ́n dúró tì yín lọ́sì. Ah, ah, obìnrin bú ni o ah. Hmm. ṣàdédé ni mo sùn tí mo jí ni Mary bá sọ fún mi pé ìyá òun ìyẹn ìyàwó mi ó ti kẹ́rù lọ. ó tẹ́ ni lọ́sọ̀kọ̀rọ̀ nǹkan kó dídí rí mọ́ mi mọ́. má sọkún mọ́. arábìnrin mary ẹ orí ètò ilẹ̀ wàṣẹ gbọ́ ẹni níṣu. àwọn èèyàn náà ló wá lórí ètò ẹ̀jẹ̀ ń ké. ẹ eh, ó yà òtítọ́ òtítọ́ ẹ eh, eh, arábìnrin lágbára ọlọ́run ò ní sunkún ọlọ́run ò ní pọ́ lẹ́kún ṣùgbọ́n gbogbo nǹkan tí ń fẹlẹ̀ séèyàn láyé yìí kò sí ìtọ́lọ́run ò mọ̀ sí ẹ̀yin ò mọ̀ tí ọlọ́run ti gba ojúlówó wọn ó lè jẹ́ pé bóyá láti fi wọ́n pamọ́ fáwọn nǹkan bíi kan ni kò yọ nísìn ẹ mọ́ sunkún mọ́ ẹ ṣe rí ẹ̀yin yẹn wá ètò yìí ẹ máa pọ̀ ohun méjì kan wà fún un láti lè mọ fírí ohun kọ́gbọ́n ni ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń lé ẹni tó bá ti yó kọ́ mọ́ yọ ẹni tí ò tí yó ẹni tí ó jẹ́ pé ara rẹ̀ dápé lónìí ẹ̀ ohun tó sì mú ọ wà lórí ilé alààyè tó ì tí kù mọ́ yọ ẹni tó jálá àbọ̀ ara o lágbára ọlọ́run agbo ara wa tá a dẹ́ta tọ́lọ́ ń dá mọ́ wa ń gbọ́n tí wọ́n bí wa òun náà láà gbé padà sí ọ̀dọ̀ bàbá lókè o gbogbo ẹni tí ó wá kù díẹ̀ fún díẹ̀ tó kù díẹ̀ díẹ̀ fún lágbára ọlọ́run ọlọ́run bàmí tù yín nù ọlọ́run tù yín nù àlejò wa ṣe ká mọ bá ètò lọ báyìí. bẹ́ẹ̀ ni ìbá ọba lọ dédé náà ni ọkùnrin ni wọ́n ọkùnrin ni wọ́n mo ní kí lẹ́tọ̀. ìrírí mi. ìrírí mi. òun lẹ́tọ̀. òun gangan lẹ́tọ̀. ṣé pé lóòótọ́ ló máa fi mí sílẹ̀. bó ló ti gbọ́ yẹn. kó ṣẹ̀ṣẹ̀ sọ́tọ́ sí sí sí ni kó ṣe sọ́tọ́ sí ni ṣé lóòótọ́ ló máa fi mí sílẹ̀. Fọlárin, you know I love you. Eh? mi ò lè fi ẹ́ sílẹ̀. answer question mi náà ọkàn dáhùn béèrè tí mo bí ẹ is it true wípé lọ́jọ́ kan lọ́jọ́ kan ó máa padà fi mí sílẹ̀ ni my my the only person tó love jù láyé ló padà fi sílẹ̀ and I don't have anybody it's only you that I have tó bá ti fi mí sílẹ̀ I'm dead. ọkọ mi mo ṣèlérí fún mi pé èmi mo dúpẹ́ sọ́la mi ò ní ever fi ẹ̀rẹ̀. Yes. This is the second time to also. Because I know what I'm saying. Please don't leave me. I won't. Please. I would never. I can't stand this. Mi ò ní fi ẹ́ sílẹ̀ sí. Tó bá ti fi mí sílẹ̀, mo I want to go. Go away. Mo fẹ́ wọlé. Kí ló wọlé wọlé? Kí ló wọlé? Kí ló Аямозиционные. I love you. ọ̀rọ̀ tí mo dẹ̀ ní ok má pẹ́ díẹ̀ ok ṣọbọ́. excuse me ẹ jọ ẹ̀yin kò ní dot company. yes. this is surprising the last time tí mo rí Kilo Shelley. báyìí kí ló ṣẹlẹ̀ oh, ah. oh my god. kò sí nǹkan tí a fẹ́ bọ́ lọ́rùn fa ipòkipò tí ẹ̀dá bá wà kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni mo ìbára mi nìyẹn. Ah, ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ kò yẹ kó rí báyìí i mean ah, ẹ jọ̀ọ́ mi ní time láti dúró púpọ̀ ṣé mo lè get number yìí ẹ jọ̀ọ́. i'm sorry. sorry for what kí ló ṣẹlẹ̀ fẹ́ gba nọ́mbà. no mo mọ rí ó kàn pàdé mi sí ó ní láti dot company mo dẹ̀ ní yes that is my company ó ní ẹ òun ti rí mi àánú dẹ̀ ni kò yẹ kó rí báyìí bí mo ṣe wà yìí. ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo ni ò bá ṣe wá rí ṣé òun ni dókítà ló ṣe fẹ́ fún ní nọ́mbà ẹ àbí ilé ṣe fẹ́ exchange nọ́mbà lẹ́nu òsínsìn pé mo lọ gbé báàgì nínú ilé o ti fẹ́ exchange nọ́mbà pẹ̀lú obìnrin ṣọ́ mi ṣe é ni ṣì náà lè kúrò nínú ọ̀rọ̀ ẹ ìfitẹ́lẹ̀ náà ti wá gan-an sìn ah, àmọ́ ó dẹ̀ ṣe ó ti continue náà ni. ẹ um, ẹ eh, eh, mi ò kí ẹ kọ́ ṣì dànù jàre lára kùtùkùtù wọ́n gba nọ́mbà ẹ̀ wọ́n gba nọ́mbà ọkùnrin ẹ̀ ṣe rí ní kíni roidex ní mọ́tò fi jàre ṣe ṣì náà ranù kiri ó tó gbóhùn rẹ̀ ara rẹ̀ ayá gágá àmọ́ tí mo tí mo ní ó dára lójú àpò gbogbo inú rẹ̀ kìkì ẹgbẹ́ ni ìmúnìkà akọni kò jẹ́ ká gbọ́ òórùn àṣebí ojú la a ò mẹ́ni gbèrò ká ṣe rere tó bá yá lójú ẹlẹ́dùnwá ojú wa ṣe bí o. báwo ni. ẹnìkan lè béèrè yín wa. kí ló porúkọ ẹ. Ah, ẹ yóò ń fọláṣadé o. Oh, ẹ jẹ́ kó wọlé. Ah, Come in. how are you? Fine, thank you. How's everything? How are you doing? I'm okay. She, oh, stress ara ìjòkó tó gẹ́tì bí? Oh, not at all because mo wà familiar mọ area so kò possible kí n stress around mi. Fantastic, sit down. Thank you very much. You're welcome. Um, you said you have something important to tell me. Um, there's nothing much. bẹ́ẹ̀ ṣe jókòó sórí wíìchì yẹn mo rò pé kí ló ń ṣẹlẹ̀ I mean mi ò understand. long story tí n bá ní kí n tẹnu bọ nǹkan tó ṣe mí tó fi rí bẹ́ẹ̀ uh, mi lè sọ tán báyìí and uh, mi ò dẹ̀ fẹ́ fi pa nǹkan tó important tí o fẹ́ bá mi sọ lára so mo rò pé nǹkan tó important yẹn ni kò sọ́ọ̀sìn let's leave that one please. Um, there's nothing too important I mean you're such an hardworking guy you're handsome. Oh! What? What? wọ́n ti fi ń dáwọ́ mímì náà. kí ló ń ṣẹlẹ̀ bí báyìí? Oh. Ah. ẹ gbà mí. ó kàn dédé pé mi ó lóun ní nǹkan tó important tó fẹ́ bá mi sọ á dáwọ̀ lọ ó tún mo dẹ̀ rí lélẹ̀. ṣé òun lórí burúkú ta pàdé ní church lọ́jọ́ sí kọ́lé lẹ́yìn ni. are you sick? ṣé mi lọ́mọ lórí burúkú? jọ ṣe nǹkan máa ṣe é. like seriously. like seriously. èmi ṣé. ọjọ́ ṣùgbọ́n ẹni ó yà wèrè mi ká ló sí. mo ẹ mo dúpẹ́ mo dúpẹ́ ìzọra ẹ. fún kí ni. mo dúpẹ́ ìzọra ẹ. wọ́n your man ó gbá ètùtù tèmi. Ah! what is wrong with you kí ló ṣe ọkọ bó ṣe jókòó yìí ọdún tí mo lọ sí ọ́fíìsì tí mo lọ bá gbogbo kílódéjìs mi tí mo ṣí sílẹ̀ gbogbo ẹ̀ lórí ọjọ́ wọn tó ń wò náà yes àti gbẹ́mú dẹ̀ tí mi lọ́kàn pé mo máa fẹ́ let me now tell you bó ṣe wà ní orí wheelchair yìí ó tún wá lókun handsome than ever before yes ìwọ ní ìlànà gbọ́kọ̀ lórí pàǹtí tèyí ọ̀dẹ. lábẹ́ ìkọ̀jẹ́ ṣojú máa ṣe wáyé wọn máa pàdé àti tó bá kú nìkan ló kù nígbè. I'm sorry. I'm so sorry. mi ò mọ̀ pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ rẹ̀ she just called me and said òun ní nǹkan tó important tó ń fẹ́ bá mi sọ and that was all ìgbà tó débi gan mo ṣẹ̀ṣẹ̀ ń wo dáadáa ni pé ṣé mo mọ lédi lóòótọ́ lóòótọ́ ṣá. Fọlárin she slapped me. I'm sorry. o sì lè tó bẹ́ẹ̀ yẹn. mo dúpẹ́ I said I'm sorry mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. gbogbo ẹ. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ jọ̀ọ́ náà o. mo kúrò náà fún mi jàre mo dúpẹ́. tó ọ́ pọ̀ mi fọlá wọ́n mọ̀ ẹ̀kọ́ kéjù bẹ́ẹ̀ yìí lọ. bí mo ṣe wà yìí mo ti lọ. kí ló dé ṣó fẹ́ pa mí ni látọ̀ọ́dún yìí ṣé wọ́n láwọn ni kí ọ̀fẹ́ ọkùnrin ni òwò lórí bí ó tiẹ̀ ó lè ṣe iṣẹ́ kọtà òwúyì náà. Oh, I don't know ah mo mọ láti bí kankan ohun tó ń ṣẹlẹ̀ rí mo sọ fún ẹni òpó rí má fi mí lẹ́ẹ̀ bá ẹ lọ́wọ́. ṣé o ní mo ṣe wọ̀ mí mo tẹ̀ ọ́ fẹ́ lọ náà ṣe kó kú lára mi ọ̀fun tó gbé bọ́lá tó fún mi fi pọ̀ jù tó fẹ́ fúnlẹ̀ hypertension ni tó fẹ́ pa ni kí ló dé. olùgbẹ́ olùgbẹ́ listen to me kọ́ fún mi lẹ̀ kò sẹ́ni tí mo fojú jọ jù wọ́n lọ tó bá fún mi lọ bá mo ti kú ọ̀rẹ́ dì í. zero i'm gone. báyìí mo wà wà wà wà mo dúpẹ́. Gadiru! Gadi! Gadi! Fama, Fama, Gadi! Oh, ayé mi ti bàjẹ́. Orírètè rètè. Orírètè rètè. Ó ń dán lójú jígí. Dán lójú jígí. Ojú tó rí kò ní lọ. Etí tó gbóòórùn rẹ̀ ara rẹ̀. Two million naira. kí ni mo fẹ́ fi lè ṣe. well um, just a token from me to you Modupeola this is nothing at least compared to all you've done for me ìwọ ló sọ mí dèèyàn èmi tí mo ti rọra mi pin mi ò nírètí mọ́ àti point tí mo sáré kiri tí mo wá ibi tí solution problem wà àṣé mi gangan ni problem ara mi ìwọ dẹ̀ ni solution mi ò lè sọ tán fún ẹ o ìyàwó mi ló jẹ nǹkan tó ń bà yìí. nǹkan kékeré lè lè just use it for yourself bàbá mọ̀ pé akátá náà ló ti máa ná gbogbo nǹkan tó wà fi ṣe náà ààrẹ so it's nothing more will come it's just a gift. thank you so very much. you're most welcome. ọ̀ṣẹ́ gan-an. àbí it's it's nothing it's nothing it's nothing. It's nothing. health yín ló wà mọ́ important sí wa ń sìn ṣe rí gbogbo nǹkan tó pertain to office ẹ fi ilẹ̀ fún wa àwa máa handle ẹ̀ àbí. ẹ ẹ wò ká títú ti ṣe sọ fún mi ẹyin ló mọ ìgbà tẹ ti lọ sí hospital nsìn ẹ wò kò lè sí nǹkan méjì tó fà torí madam mi. ẹ ṣe gbọ́dọ̀ madam tí kẹ́ tara yín ẹ wò ọlọ́dún ọ̀ṣun pọ́nlé tó yẹn náà tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ gbé ti madam tí kẹ́ kọ́kọ́ set ara yín kára tí ń yá náà then we know what to do. Oh kí ni nǹkan tí mo gbọ́ nípa yẹn kí ni nǹkan tí mo gbọ́ nípa yẹn náà kí ló lọ sí lọ́sítù fọkọ́sẹ̀ kí ló lọ sí lọ́sítù tó fẹ́ parẹ́ àrí ó fẹ́ parẹ́ ṣé torí ọ̀rọ̀ obìnrin fẹ́ parẹ́ báyìí wò bí sórí mo dúpẹ́ tó lọ ó tún ẹ o ah expect ti tiẹ̀ máa dídá yìí tó bá jẹ́ pé mi náà bá jẹ́ obìnrin tó lọ́ọ́ bá ṣẹlẹ̀ máa tó mọ̀ bàtí máa lọ you see má jẹ́ kóbìnrin fún ẹ ní problem má parẹ́ torí ọ̀rọ̀ obìnrin let me tell you something tí o bá bá báyìí kú tí o bá fi ìrònú parẹ́ tí n bá débi òkú ẹ̀kọ́ pẹ̀lú lọ́mọ àlè ní ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà ẹlọ́wọ́ àtọ́mọ orí ètò mo jẹ́ for what wo bí wo bí wo bí àwọn kan ló ń dáná àwọn tó dẹ̀ ń dáná yóò kú òní di àrò wọ́n fẹ́ káwọn olóore àtàláàánú kó sa fún ẹni àwa dẹ̀ dúró àdìkúrò àdìkúrò yes tàbí yìí kí lè fẹ́. ẹ láti ọ́fíìsì ọ̀dọ̀ wọn náà ní sá. àníkà yọjú sí wọn ní sá. àníkà yọjú sí oh, ok ẹ kọ́lọ́kọ́ staff wọn náà wo bí àwọn staff wọn àfẹ́ yọjú sí ẹ ṣé kò dùn àbùkọ́ ṣì máa lọ ṣe ẹ̀rí kókó sórí ah ìtumọ̀ ní pẹ́ máa lọ. òkùnrin tó sórí ẹ̀ ò dàrú ṣá ẹ sórí ẹ̀ ò dàrú. dadi ó ṣì ní àwọn document kan tó yẹ kó fún wa. àwọn document mi lè fọwọ́ ọmọ ìlú níná orí ti dàrú ẹ̀yẹ wèrè ẹ̀yẹ ṣe orí orí orí orí orí orí kò sáyé ìranù mọ́ra yìí kò sí àyè lánàá mọ̀ báyìí máa pe gàrí kó ti géètì ẹ pa tẹ́lifọ̀n bá fẹ́ wọlé á pè mí tẹ́lifọ̀n bá fẹ́ jáde á pè mí kò sáyọ sùtù ó bọ̀ wà dé wà òkè èmi mo sọ wọ́n yú bí òkè gàrí gàrí ìyá ti ṣe lé lọ báyìí bọ́lá máa sáàkì rẹ lórí tí màá ti géètì fúnra mi gàrí yẹn ó má dì mí gàrí. Banji stop ẹ ò gẹ́ta rẹ ah mo ní mo busy o ní busy ṣe kí ah mo wà nílé mo busy ah, ṣe busy tún ní ọ̀rọ̀ míì tí wọ́n fi ń wé ni wo àmà àmà ríra ni tó lè jọ là pàápàá hmm, ọ̀gbẹ́ni iye kí ló fẹ́ mọ̀ Banji later later later sorry later hello honey hello there kí ló dé. Pussy. Astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Hẹ́ ọlọ́run kẹ́yìn, ọlọ́run kẹ́yìn, ẹ̀wọ̀ ẹ̀yìn mọ̀ lọ́ntì, ẹ̀ fáwọn ibi, ẹ̀ kò bá ní sọ fáwọn àwọn ilẹ̀ ọlọ́wọ́ kẹyìn bàbá ọdún ní tì ọlọ́wọ́ kẹyìn ẹ má rọra ń bẹ̀ wọn ẹ má rọra ń bẹ̀ wọn ẹ má rọra ẹ lẹ́ ẹ alájà ẹ lẹ́ ẹ má rọra ẹ ọlọ́wọ́ ẹ lẹ́ ẹ wọn ò gbádùn wọn ò gbádùn wọn ò gbádùn mo fi kàá bàbúrò àwọn ò gbádùn àmọ́ o kí á lù wá wa kó má bàa já sásán ẹ wo wọ́n fi hàn wá ájìá ìkọjá àyè pọ̀ fún wọn wọ́n ti kọjá àyè tó pọ̀ wọ́n mi wá wọ́n náà ti kọjá àyè bẹ́ẹ̀ ni àfi kí wọ́n túbà àfi kí wọ́n túbà o kí wọ́n túbà lọ́dọ̀ ẹni tí wọ́n ṣẹ̀ sí tí wọ́n bá túbà lọ́dọ̀ ẹni náà gbogbo etí ara wa asán ni ọ̀bọ̀ sí àfi kí wọ́n túbà. ẹ ẹ jù àfa ẹ wò ọlọ́ọ̀nì dáadáa bùkátà yẹn ṣàánú mi èyí náà lẹnu iṣẹ́ yẹn tó ṣẹ̀ báyìí sin àrùn àfa ìgbà mi sábà mi ṣàdúrà kárẹ̀ tí ẹ̀yà kó gbádùn tó bá gbádùn á lè sọ ẹni tó bá ṣẹ̀. ajá alájà lọ́wọ́ kẹ́yìn ṣé yín ọ̀rọ̀ yìí ó yí ajíyà dáadáa bẹ́ẹ̀ ni àwọn ló yé dáadáa ẹ wò ọkọ̀ àárọ̀ wọn bẹ́ẹ̀ ni aláàárọ̀ wọn gan-an bẹ́ẹ̀ ni òun ni tí wọ́n bá ti bẹ̀ tó bá ti dáríjì wọn mo fi kàábà búra wọn lálàáfíà mo gbádùn mo gbádùn àfikẹ́ wọn dánlójú bíi jígí dánlójú bíi jígí ojú tó rí kò ní lè lọ etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ ayá gágá àmọ́ tí mo ti mú ní ó dára lójú àmọ́ gbogbo inú rẹ̀ kìkì ẹ̀gbin ni imú ni ká gán nínú kò ká gbọ́ òórùn àṣebí ojú la àwọn ẹnigbèrò ká lè ṣe èmi náà orí dàrú tí yóò bá jẹ́ pé òun tó jẹ́ onísùúrù ní tó yẹ kẹ́yìn tiẹ̀ sọ pé ẹ fẹ́ wọnú fẹ́ǹsì inú lẹ́yìn pé ẹ fẹ́ gba géètì ẹ wọlé lẹ́yìn pé wọ́n fẹ́ máa bá a sọ̀rọ̀ bí. anyway wọ́n mo ti kọ́ mo ti kọ́ tiẹ̀ mo ti kọ́ tiẹ̀ mo ti kọ́ tiẹ̀. kí ló ṣe é báyìí. ó sì kì ni. ṣé kò ní yé yín ni ẹ̀yin ló bá sọ̀rọ̀ ni ṣé ẹ̀yin mo dúpẹ́ máa gbá mú báyìí lójúlé ni máa gbá yín lójú. ẹ má bínú sá. ọ̀dà. fọlárun jọ mo fẹ́ bẹ ẹlẹ́dàá ẹ̀ mi kò dáríjì mi àmọ́ kò ń ṣẹ́jú èmi náà. ní luck gan. I'm happy to see her. Ah. Welcome there. Ibo ló wá wá ń sìn, ṣé bẹ́ẹ̀ náà ló wà? Bẹ́ẹ̀ni sá. Ó rí i pé company yẹn ló wà? Bẹ́ẹ̀ni sá. Ah, Àwọn àti jẹ́wọ́ gan-an. Ah. <laughs> Àwọn tó fẹ́ ṣẹ̀gùn jẹ lóríṣiríṣi. Ah. Ẹ káàbọ̀ mà. Ẹ káàbọ̀ mà. kí ni. ó rántí ọjọ́ tí mo sọ fún ẹbí two years ago tí mo ní mo fẹ́ gba contract kan ní BF lára àwọn staff wọn ní BF ní. kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn ń gbá ìwọ náà wọ́n gbé ẹ̀gbọ̀n nílé ọkọ lọ́kọ ó ti ẹ̀wẹ̀ yìí wò ó dẹ̀ ń bọ̀ lù bíbá ókè torí pé oníwájú ọlẹ́yìn olùgbò ìwà tẹ́sí lèmi àbí o fẹ́ fi gbogbo wájú ọ̀rẹ́ fi di lẹ́nu. mo dúpẹ́. kí ni kí ni jọjọ o mi ò bẹ sọ̀rọ̀ o wọ́n gbogbo eléyìí ò ṣe o èmi mo lọ́kọ mi kò sí tó lè gbọ́kọ lọ́wọ́ mi tó ti gbọ́ níjọ́ tí bá ti wúlẹ̀ mi báyìí tí bá bù ẹ̀ ọ̀rẹ́ mi tírélà kọlù ẹni ìjà kókó ṣe lọ. ìjà ó ní oṣù pẹ́tọ́ pẹ́tọ́ ẹ̀rí ó ní ìsìnkú tó sẹ́yìn olórí ibú olúwa gbọ́kọ́ mi àbí bábọ̀. wọ́n eléyìí come to stay ní o oh. ọkọ̀ ìtọ́jú lẹ́yìn ọ̀sẹ̀ eh, eh. o tún gbé ẹ̀bùn wọn kábi mọ́lẹ̀ àbí gbé wá sílé báwo tó o tiẹ̀ respect fact pé mo sọ fún ẹ wípé lára àwọn tí wọ́n fún mi ṣẹ́rí ni. ẹ iṣẹ́ wo wo má gbé yẹn rárá gbé dẹ̀ spẹ́ẹ̀tì sílẹ̀ gbé sílẹ̀ mi fẹ́ gbọ́. ok so ìmùlẹ̀ tí a jọ ṣe kò ju ẹ lójú. so títẹ ẹ lọ́rùn tèmi náà tẹ ẹ lọ́rùn kò ju ẹ lójú àbí. o sì bọ́ síta o sì lọ yọ àbò tí lọ já o ò lè rí já irọ́ ló pa. a ò lẹ́bi. a máa jọ kú pọ̀ ni. o ò lè já nítorí o gbére tí mo gbà lọ́wọ́ àbí o ò lẹ́bi. ó ti gbélé yìí náà. wàá rí mi wò bí ìràn. gbogbo ọkọ tó bá ti wẹ̀ yẹn sìn tó bá yẹ ẹ wàá lé gbogbo èèyàn lára èèyàn ọlọ́run má jẹ́ kó lé olóore kó lára èèyàn báyìí kí ni túmọ̀ eléyìí. ẹ wo bàbá kò yí padà o láti wọ́n ta ti ṣe ìmùlẹ̀ tá a ṣe ńṣe ló tún le sí ni kàkà kúrò lára ewé àgbọn ṣe ló tún lé sí ni mi ò rírú ẹ̀ o kò tiẹ̀ yé mi rárá ni bàbá. èmi ló fẹ́ àṣẹ sí báyìí. ṣé wàá rí bí mi ṣe wà yìí mo fẹ́ kẹ́ bá mi gbé nǹkan lé lọ́wọ́ tó máa fi jókòó jẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi dá jókòó kókó èmi àti ẹnìkan gbogbo àwọn ètò ń kó kírítísì kọ́ máa rí mọ́ èmi nìkan ní kájọ máa wojú ara wa mi ò mind máa máa fìdí nǹkan mi fúnra mi. ẹ ká dáa jókòó. bẹ́ẹ̀ni. àbí ká pa. Ah, ah, pa bíi ti báwo mo ní mo fẹ́ máa rí yàn mo fẹ́ kó jẹ́ ti tèmi nìkan ẹnìkẹ́ pa ẹ̀dá yòókù kí n máa rí nǹkan mi ni. ẹyin bàbá jẹ́ ti ká dáa jókòó kó mọ̀ kó gírí lèmi béèyàn bá ṣẹ́ mi wọ́n bàjà wọ́n dìjà lù èmi ewúrẹ́ lára ti ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùnà lára ti ń jẹ lẹ́sẹ̀ yẹ̀wò èmi òkúta mẹ́ta ilé ìlara wò mí wò ṣé ẹ̀ tí ì bá ìjà yín débi wípé kì í jẹun lé. jà èmi àti Fọlárin jà <laughs> Fọlárin ò ní ròónù kò dẹ̀ kí n fi oúnjẹ báyọ̀ jà bí n bu láti àárọ̀ títí dalẹ́ báyìí kí n gbóúnjẹ síwájú àtún hàn ni. ọ̀tàn ọ̀tàn ohun tí wọ́n ṣe fún un nísìn wọ́n fún wọn ní nǹkan kan ọ́fíìsì inú oúnjẹ wọmi wò fúnra ara rẹ̀ ni ó ti mọ ọmọ ní pé nǹkan kan sì ń nú àgọ́ ara ọ̀rọ̀ ìjókòó tó fẹ́ jókòó kò ní pẹ́ kò ní jìnnà ìwọ gan ò rí tí ó jókòó eh. bẹ́ẹ̀ ni. bàbá nǹkan kan ò ní ṣe o. kò sí ohun tí ó ṣe. ó ṣáà ti jókòó kò sí ohun tí yóò ṣe nígbà wo ti ní àmọ́ pa kò sí ohun tí yóò ṣe ẹ̀ ń bọ̀ wá. ẹ̀yin òye bọ̀ wá ni ah, ah, tí ẹ máa ṣe wá bí ẹ ń bọ̀ wá ẹ ń bọ̀ wá tàbá wá wí tán sìn ẹ ní ògiri ní tí nǹkan bá ṣe yín ẹ sọ̀rọ̀ ah, ẹ wo bàbá ẹ wo bẹ̀yẹn kẹ mú nǹkan fẹ́mi jàre. gbogbo nǹkan ló létò èyí ọba wa yìí ọlá àbọ̀ ti jẹ́ náà ni gbogbo tí mò ń ṣe ó yé mi ọgbọ́n mi ẹ̀ ń bọ̀. sọ ma fún ẹ̀yin méjèèjì ìwọ lọ develop ẹ lọ́dọ̀ tiẹ̀ ìwọ náà ṣe lọ́dọ̀ tiẹ̀ kẹdẹ padà bá mi máa lè wo nǹkan tí ẹ ṣe síbẹ̀ ok. ọ̀gá kú. ọ̀fẹ́. wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ṣe tó tó báyìí. ọmọ ẹkùn tì mí ọmọ ẹjọ tó ń sọ̀rọ̀ sí mi lára. ṣe ilé ayé yìí ṣe ilé ayé yìí ṣe ilé ṣoṣoṣo tó dáa tó dáa. ẹ máa lọ ṣe máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. ẹ jẹ́ mi kú ẹ jẹ́ kọ́jú ní báyìí ìkíló ti tẹ̀lé. ó tún kù ó tún kù ó tún kù nígbà mi ò rí ọgbọ́n tí mo fi lè kúrò lọ́dọ̀ ẹ̀ bí mo tún ṣe dọ̀gbọ́n sí nìyẹn. Oh, sísá báwo ni ẹ ká sọ wà pa owó ṣé tí mo bẹ̀ẹ́ tí o dá mi lóhùn iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ iṣẹ́ tó ṣe kókó síbi sí ayé mi ni mo fẹ́ kó bá mi seduce ọkọ mi kó dẹ̀ fọwọ́ fún gbogbo nǹkan tí o bá ní ni kí o fi bá mi ṣe mo dẹ̀ fẹ́ kó ṣe ní kíákíá mo fẹ́ gbà mú báyìí kí n tó lè sọ̀rọ̀ nítorí mo fẹ́ fi sílẹ̀ tí n bá dédé filẹ̀ tí mi ò ní any reason àwọn èèyàn máa sọ̀rọ̀ wá ní ṣé ìgbà tó wà ní condition tó wà yìí ló yẹ kí n fi sílẹ̀ so mo fẹ́ kó bá mi ṣe lè kí n rí nǹkan kan gbá mú tí màá fi filẹ̀. Oh, sista ẹ ti bá mi sọ̀rọ̀ àmọ́ mi ò tí ì mọ̀ bí màá ṣiṣẹ́ Ah, ah, ṣe bóbìnrin ni wọ gbogbo nǹkan tó lòun ṣẹ̀dá fún ẹni kò fi bá mi ṣe kí n lè rí mú dáadáa ẹnu ò dẹ̀ ṣe o máa ní ìdí nǹkan láti fi ra nǹkan láti fi rìn gbogbo ẹ̀ ìyẹn náà mo ti ṣètò ẹ̀ sílẹ̀ gbà hmm? kò fi gbogbo nǹkan tó bá ní láti fi ṣe. mo ti understand kò sóòrò. o ṣe hmm, bí o ṣe máa rìn tí ibi tó máa wà bó ṣe máa pè é èmi á jẹ́ kí o mọ gbogbo ẹ̀ kò sí problem ẹ kí n máa lọ. ọ̀dà take care. All right. Ah! kò ní yẹ yín màmá. yóò lè ṣàmì èpè tẹ́ ṣe yìí pọ̀ sí sùúrù la máa ṣe lórí wíṣíà sùúrù la máa ṣe á ah, ó máa ṣe o ó máa ṣe o bí ìyá bá ṣe rí lọ́mọ ẹ ṣe máa rí bí ìyá bá ṣe rí lọ́mọ ẹ máa rí look at you beautiful face dirty inside tìmùtìmù lẹ́yìn méjèèjì ẹ kẹ́gbẹ̀dà sínú ẹ wá aṣojú rẹ̀ kété bí ilé ọba téèyàn bá pàdé yín sìn ẹ ṣe ìfowó rà àṣẹ bastard nìyí àṣẹ nínú ẹ títì nìyí tìmùtìmù original ni ẹ kàn fáìn lójú ni ẹ dá nínú rárá. irọ́ ẹyẹ ṣàánú mi ni. màmá máa gbọ́ obìnrin lójú màmá gbọ́ ìgò. ẹ ìgò ẹ wò dájú mi máa gbogbo ẹ ṣí gúnbẹ gúnbẹ. ok ok ok ok ẹ kù ṣé ẹ mọ ewu àyè bàbá mad person ni mi mad ẹ máa wà lọ jẹ́jẹ́ kí n tó lù sẹ́ńpà mi. ẹ máa wọ́n lọ wá tó wọlé ẹ máa lọ dání jọ bá mi mú àdá security wá. ọ̀dà security dání ọ má ṣe báyìí ẹ̀yin náà jẹ́ ẹ̀rí ọmọ yẹn ẹ̀jọ̀ dáàdì rẹ̀ dáàdì ẹ wọ. wọ́n bá tẹ̀mí ẹ hó ìwà ayọ̀ olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sí olúwa. ọmọ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Oh, sorry, sorry. Ah. Hmm? Where are you going? Mo lọ Santinata ni. Ṣé dandan ni kò lọ ah, My dear, dandan ni. Ṣé iṣẹ́ ọtí táyé fún dà mí láàmú? Ó ti pọ̀ jù. Ó ṣe tẹ̀lé àbá sọ̀rọ̀. Kó sọ fún kó má dà mí láàmú mọ́. Ìgbọ̀ táyé, má dà mọ́ mi láàmú mọ́. Ó ṣàrí bí kọ́ìnì ṣe gẹ́ǹtù bẹ́ẹ̀ ni kí wọ́n náà ṣe ọ̀rọ̀ tètè try ṣe ti dán sí i. máa mi sẹ́. máa mi sẹ́ jù. máa pẹ́ kó tó dé jù. mama mi ní pẹ́. ok then. hi there. jẹ pẹsẹ. thank you. Ah, ah, ah, ṣó dẹrọ pé wàá lọ báyìí. of course i'll try. sorry there. all right. Yeah, take care, right? Okay then. Bye. Dale, Dios. olówó ṣeun. kí ẹ̀yin kí ó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ni ó dá wa kì í ṣe àwa tìkára wa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yin ti yìn ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ olúwa olúwa ṣeun mo dúpẹ́ ẹ thank you God. onírètè rètè onírètè rètè ó dán lójú bíi jígí dán lójú jígí ojú tó rí kò ní lọ etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ ayá gágá. áfíríkà gan ni kò yẹ ká gbóòórùn àṣebí ojú la rí a ò bẹ nígbèrò kádẹ ṣe rere. bàbá yà lájú ẹlẹ́dùn wá á dẹ̀ fojú àṣebí hàn. láàrin gbagba òde o á dẹ̀ ká a tún máa wíjọ. Mm.